my people, when i tell una say wahala dey una go dey think say "These bloggers go just dey carry eh, problem up and down problem wey no dey anywhere up and down When i tell you that there is fire on the mountain una go dey say eh, you for lying comment section go full lie lie lie lie things are happening This queen naomi matter and eh, Ooni of Ife matter eh e don baje beyond repair things don cast yes o na the bad part now is that they want to use uh, eh, Kadeni Kawe against Queen Naomi. They won't use that to hurt that woman. They won't use that to get that woman, which is not nice. And the only thing she they sit they smile be that they are looking for a way they are going to use that child to worry her. Collect Piki from her hand. Piki, will be say just be one year and how many months, I'll be two years safe. Eh? So I'm sure myself. if not be I don't know how they, really dey show the pikin but e suppose say dey suck by now. Suppose say dey suck breast. Which kind of wahala be this? They won't just frustrate naomi but god no go gree for them, my people. god no go gree for them. This video wey be so una dey watch so eh there is a voice behind this uh, video una go lis ten una go see say person no dey carry talk things are happening even if people are not coming out to say it decoders are decoding people are saying things people are hearing things yes even people wey dey come debunk dem no know say dem dey mistakenly dey talk wetin dey happen the thing is just too much is too much on queen naomi side na only prayer we go dey use to dey support her prayers because now now eh if only una know how many prophecies how many prophecies don come outside on top this eh, eh, queen naomi matter how many prophecies no be small thing dey happen o oh. no be small thing dey happen everybody dey call dey talk their own say this is what is happening eh, that is what they see this is what they see and everything is boiling down and stopping on queen naomi's head e no reach to shock person e no reach to fear things are happening na god we go dey beg and make he continue to dey guide queen naomi for us make he dey take care of naomi for us because eh naomi is going through a lot i'm not even going to lie naomi is going through it right now she is going through it it's not easy it's not easy even though i don beg am say come palace she say the only reason wey go make her come palace na if im mama go come with am because ah na dey say eh she say she no go fit come say until say im mama the bully too much mama go come with am His sister go come with am like the people wey bin dey dey with her before for the palace dey go dey come because only i cannot stay and be waging that big war now now the war don triple eh my people no be small thing o in fact i go follow na tanda for this corner eh watch this video together and make una not forget to like and subscribe to this channel subscribe and like this video yes so share yourself click on notification bell so that when we drop hot hot just like this we go dey get them. Now, so the matter be oh my people Now, so the matter be make una still dey use prayer The support Queen Naomi i'll see you in my next video bye. oh mr dauda ọlápọ̀sí owóyọmí god bless you sir ẹ lè wá mi pè wọlé sir kẹ́ testify sí nǹkan tí mo sọ yìí ṣó ti yé so wọ́n ní olórí wọ́n ti get in touch àwọn olóyè àwọn oríṣiríṣi wọ́n ti get in touch wọ́n níbọ̀ ọ̀rọ̀ yẹn ó le ju even ó le ju nǹkan tí àwa social media tá à ń sọ yìí ọ̀rọ̀ yẹn le jù yẹn lọ. Kábíyèsí wouldn't have sent a new car to nam ọjọ́ tí ó gbé ọjọ́ tó gbé kínní yẹn sórí Instagram náà gbé mọ́tò ránṣẹ́ sí ṣọ́ọ̀tì ẹyin mò ń bọ̀. ọjọ́ yẹn ni mi ì fi pé ó ti kúrò ní ààfin nígbà tí wọ́n ti ra mọ́tò yẹn ṣó ti yé yín so wọ́n ní ó sọ pé òun ò padà ohun tó wá máa mú òun padà àwọn ẹ̀gbọ́n òun máa padà then ìyá òun máa padà ṣó ti yé yín mò ń bọ̀ má fi pè wọlé ẹjọ́ mà ẹjọ́ sà ẹ má fi pè wọlé mo máa fi káà yẹn hàn yín tá a bá ti ń ṣe ṣóò lọ is a brown car brown jeep ó dàbí metallic báyìí ó dàbí champagne colour wọ́n ti ju fọ́tò káà yẹn sí mi mò ń try láti wá mi ò gíw pẹ̀lú orúkọ báyìí wọ́n á ju nǹkan sí mi mi nínú tí mo gbé sí mi nínú fóònù tí mo fi sí mi ò mọ̀ so wọ́n ní kò fẹ́ padà ẹ má jẹ́ ká tanra wa ọ̀rọ̀ yẹn ó ti le ju ibi iṣẹ́ òkè lórí social media ẹ̀rọ ló blog ló kàn blog àdéhùn ọ̀dẹ ó lè ju nǹkan tá à ń sọ lọ everybody loves Naomi no doubt about that no, even if it's not everybody majority majority likes her majority irú mi ibà i love her ẹ má bínú èmi love ẹ kì í ṣe pé mo love ẹ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí o ẹ mọ̀ pé èèyàn kan èèyàn kan lè love èèyàn personally so mo love ẹ bọ̀ òun ò fẹ́ padà so wọ́n ní kábíyèsí ń gbé ìgbésẹ̀ àwọn olóyè kan àwọn tó máa fábíyèsí ní ìmọ̀ràn excuse me wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ pé kó dá Tadéníkàwò padà sí ààfin kó dá padà pé orí adé kì í sùn ta pé orí adé kì í sùn ta bọ̀ èmi wá wò ó ẹ má bínú o even though mi ò fẹ́ contribute mi ò tẹ̀ fẹ́ jẹ́ kẹ́ mọ òbí náà tèmi because mò ń ṣe show ìfún yín ni bọ̀ ní ojú tèmi mò ń wò pé ṣé ọmọ yẹn ò tí ì kéré jù láti separate òun àti ìyá ẹ̀ tí ẹ bá rí ẹni tí ọ̀rọ̀ yẹn bínú tó bí nínú ẹ má bínú o èmi gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí ìyá because eh, ọba lọ́la wa ọmọ ọdún kan sì ni ọmọ ọdún kan ta ló fẹ́ ṣèyá fún ní ààfin dẹ́n báwo kò ní dáa kan separate ìyá àti ọmọ yẹn sì lè máa mú ọmú ọmọ ọdún kan ó sì lè máa mọ mú kò tí ì dàgbà tó ọmọ tó ń tó ń gba yàn láyà ẹ ọmọ tó yẹ pé ọmọ tó yẹ pé ọmọ tá à ń wá ní ọmọ yẹn ẹ ṣóyè yín ọmọ tá à ń wá ní ọmọ tí everybody fẹ́ everybody fẹ́ kó tètè wá àti ń retí ẹ̀ tipẹ́tipẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ló ti ń retí ẹ̀ so ní tèmi ni o ẹ lè pè wọlé kẹsàn otherwise o ní tèmi gẹ́gẹ́ bí yèyé òkè tèmi ni o mi ò ní kẹ́ tẹ́kisà ẹ̀mọ̀kẹ́ lórí program oníkálukú ló lè ẹ free free láti kàn nǹkan tó bá wù yín bọ̀ èmi gẹ́gẹ́ bí yèyé oge personally mi ò really faramọ́ kán gbata lẹ́ni káwò lọ́wọ́ ẹ̀ because tí ọmọ bá dàgbà níbi tí ìyá ẹ̀ ò sí eh, kò dáa and there is tradition and there is law hmm, Mr. Thomas George God bless you ní tèmi ni kí abiyamọ bímọ kán wá gba ọmọ ọdún kan lọ́wọ́ ẹ̀ ah, wúmọ yẹn kò ní balance mọ́ for life then number two ọmọ yẹn ó sì ní ìdí motherly love motherly care ó sì ní kó sùn sẹ́gbẹ́ ìyá ẹ̀ kó gbọ́yàn ìyá ẹ̀ sẹ́nu ṣe mọ̀ ó dẹ̀ nídìí ìyá ẹ̀ láti tọ́jú ẹ̀ so èmi mi ò fi ìpè tán bá gba ọmọ yẹn kán gbọ́ sáàfin kán gba nani àmọ́ àgbà nani twenty kò lè dàbí ìyá ìyẹn tèmi ní o i'm not imposing my opinion on anybody o ṣe mọ̀ pé a sọ pé free platform ní bíbá ẹ̀ everybody ló lè sọ ọkọ tó wù ú so ní tèmi as yèyé oge and as a mother kò wù mí inú mi ò dùn pé kán gbà á kán wá èèyàn kan ní she is not breastfeeding him anymore báwo lè ṣe mọ̀ <coughs> tí wọn bá tẹ breastfeed ẹ anymore ó sì need the motherly love ó sì need the pampering ìyá yẹn kò í sí kéèyàn bímọ bẹ́ẹ̀ yẹn kọ́ adéré gba ọmọ yẹn sì jẹ́ bébí ní tèmi ni o ẹjọ́ ẹ má crucify mi o ẹjọ́ o mi ò gbádùn o ní tèmi lèmi ń sọ o mi ò sọ pé ní ti.